olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́nkọ́ bá nábi náà tàwọn ará lè tàwọn sọ̀hábà rẹ̀ ìjẹ́lọ́wọ́n bá kó sànú àwọn náà kọláwọn òbí wa àtàwọn alfáà wa àtàwọn ọ̀gá wa kíra tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní oní ni ọkùnkùn fi tààrẹ àtìsọ́pẹ́ díẹ̀ ń pààrọ̀ ìta ìta ìyàfáwa Usman bin Muhammad al-Hamis ọlọ́nkọ́ bá sàfà lẹ́sàrí àfá ń gbìyànjú láti sùt àwọn ìtàn táwọn èèyàn ti dàrú pàápàá jùlọ onímọ̀ bayna wafati rasul ila maqtala حسين سنة واحد وستين هجرة orí ti tó bẹ́ẹ̀ sọ yìí láàrin ìgbà tó di sláìsì ẹni ọdún kẹwàá hijira títí di 61 years ìta hijira ìtàbọ̀ 51 years tó bẹ́ẹ̀ sọ yẹn tí wọ́n ká sí na hussein ọmọ hassan ọmọ abitalib ọlọ́nkọba kan gbogbo wọn wọ́lá kùránà kìrìm ولا لا إله إلا الله فأنا صرف وانقى أكيكو صلاة أولا عليهم الصحابة حقا جلو أبو بكر عثمان عمر عثمان في علي أبو بكر في عمر ومن وفى سيدنا علي مانا كفر سيدنا فاطمة عمر النبي محمد صلى الله عليه وسلم النبي أنت ولو ليوا هو ẹ̀rìn sàdáàkì ìyàwó rẹ̀ nígbàtí yóò rà níbi lọ létà aṣọ ogun rẹ̀ sára ẹ̀ létà ó sì gbé lọ olóòtú aṣọ fún náà òfin náà lọ́nà àmsán rọ́bì ọlọ́ọ̀nù wọ́n àti ibi àwọn yẹn sọ̀rọ̀ sí 400 dirham dinar ó lè fowó fún ah, yìí wọ̀rọ̀tọ́ sí lùwà gba owó yìí owó yìí tó gbà lọ́wọ́ ìtújẹ́ tiẹ̀ yìí lásọ yìí wàá gbà mọ́bù wọn mọ́bù wọn lásọ yìí ó dé wà tálíbà àmọ́ ìfúnjẹ ní àárín wọn ìbílẹ̀ bí ẹgbẹ́ gbogbo àwọn àtàwọn tó máa pèsè náà láti ní ọ̀tún ọjọ́ ń jà ìsìn tọ́jọ́ bẹ́ẹ̀ àgbà ìpè àárín ní Umar ibn Khattab radiyallahu anhu ọ̀fẹ́ Ummul Kulthum tọ́jú ọmọ sidna ali ó di wà ìwélè fi ra ikẹ́ àti gbogbo àwọn ọ̀dọ̀ mẹ́sàn pé wọ́n bára wọn jà ọmọ ìrọ̀lẹ́ ṣùgbọ́n kí sidna abdullahi bin abbas radiyallahu anhuma kúnyẹ tí wọ́n sì sidna usman ní madina ọlẹ́nìkan fọwọ́ lóun léjìká ní wọ́n ń sàlú ẹgbá ọlọ́nkọ́ kẹ́ ọ ọlọ́nkọ́ sàánú ẹgbẹ́ ìsàlú àwọn aṣọ́bí ọmọ yéèjì wọn ó sàlú àwọn ọgbà kárí lẹ́yìn mọ́tò wọn sì ju wọ́n bá ti sidna ali òun ní sílùú afọ́sẹ́ na osman hakal wọn bí sínú sàárè àwọn abára wọn jà fún àwọn sínú sàárè ìjọba wa ni wọn bí bára wọn jà ni ó di wa ìjọba pọ̀ wọn sọ̀tọ̀sọ̀tọ̀ wọn yìí àwọn ọ̀tá islam wọ́n ti láti gbàǹkà dídínà àwọn ajẹ́kọ̀ọ́mọ ẹgbẹ́ láàrin sínú osman ni wọ́n ní láàrin àwọn dílé wọn àwọn àsìmíyà dílé umawiya

dáwàrá àdáwàta ìmá claim àdáwà ìjẹ́ láàrin bẹ́ẹ̀nà bani ashim káwọn bani ashim àwọn ìdílé àwọn àdílé ọmọ wípé ní ashim ya muhammada ó bí ọgbọ̀rọ̀ asì máa kọ́ wà ní láríà na ya ya hásìmì ẹ̀bí àwọn kan jẹ́ bẹ́ẹ̀ ìdílé wọn kan ní orí àwọn bàní hásìmì ìdílé àwọn alẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọba ní ọmọya àtàkùn ní ọmọya ìdílé kan ìdílé àwọn tí na ìsìláàní àwọn gan tó bára wọn tán bàbá wọn àbámọ́kùn ní Abdulmanaf Abdulmanaf bí ọmọ mẹ́rin kó bí hásìmì ó jẹ́ bàbá wọn níbi wa Muhammad sallallahu alaihi wasallam àgbàlọ́hùn ó bí abdulshams mọ́nà jẹ́ bàbá wọn ó bí mutalib ó bí nufail nufail yẹn mo ní òun wá bí umayya àmáhùn ìsúnmọ́ àyàpọ̀lá àwọn ilé ìbákanáà tó ń jẹ́ abdulmanaf ló bí hashim ló bí abdulshams ló bí mutalib bàbá yẹn náà ló bí nufail àmáyà wọn pẹ́ẹ̀tọ̀ nítorí akùn lẹ́ab akùn lẹ́ab ọmọ bàbá ìgbàgbìdà ọba kan nílẹ̀ ẹ̀kọ́ ni ọmọ ọba kan ni wọ́n ó ní sọ ìbílẹ̀ ìlọ pé ọ̀sánbẹ̀lá ni kò sọ́kọ́ láàrin wọn àwọn mẹ́ta Hashim àti Abdulshams àti Mutallib náà àṣìkẹ́ ọmọ ìyákaná bàbá kan ìyákaná làwọn bá Nufailu òun tiẹ̀ ọmọ ni wọ́n wọ́n fi ma ìyákaná قال إمام التبري عن بني عبد المناف imamu tabari hannu a mafasa su ne imamu tabari inú àwọn tọ́lọ̀ ní kọ́ sọ ìtàn islam dójú ẹ̀nu ọmọ báyìí nìkan báyìí wà ní 85 years old 85 years old tó wà lórí bẹ́ẹ̀dì pé ìtúfẹ́ dé àwọn ọmọ rẹ̀ yípo àwọn ẹ̀wọ̀n ọmọ rẹ̀ yípo ìtàn náà tó wá ṣe ìdára rẹ̀ wọ́n ní bàbá máa dunú bàbá máa dunú àti bàtà rẹ̀ ti dá ìṣẹ́kọ́ dáwọn èèyàn ọkọ̀ ọmọ ìlà gbàlẹ̀ ìgbé gbọ́ tí ànábì Muhammad sọ́lá ó ní àdákùn lónà lónà lónà ẹni bẹ́rù mi àti ọkàdá wọ́n ní kí lóde ó lọ́nà bí sọ ìwà àgbọ̀ ọlọ́ lásán ẹjọ́ wà lórí bẹ́ẹ̀dì kú ìtura bí ẹ̀sùn mo fẹ́ jọ tẹ̀lé mi àyàn tí ànábì wí yàrá àtijọ́ ti ọ̀rọ̀ ẹ̀ ìmọ̀ bá mi yẹ yín at that age at that condition níbi ní ìbá wà ní tíjì yìí tí wá ní èrò dáadáa pẹ̀lú ọlọ́ọ̀ba tí ó bọ́lọ́n dáadáa èrò tí ọ̀dà pẹ̀lú ọlọ́ọ̀ba tí ó ní ìbọ́lọ́ọ̀ba mẹ́rin tó bá rẹ̀ dákùn ni ọlọ́run kò máa kẹwọn kò máa dùn wọn ó di mẹ́rin tó bá rí inú àwọn àsùkọ̀sùkọ̀ àtàyè yìí bí ọkàn sọ́wọ́n máa lè mo fẹ́ sọ ìtẹ́rẹ́ báyìí ti bẹ̀rẹ̀ tí gbogbo ní ìfẹ́ sọ fún yí ó di wà ọlọ́n kó bá a kẹ́ mo ní wọ́n bá yẹ pé ara ìmọ̀ mo tọ́kọ́ rẹ̀ di ọlọ́ọ̀nà wọ́n bá ní bàbá wọn àbálọ́n bàbá abdulmanaf أنا أول من أخذ القريش أصلا من أخذ القريش القريش أخذ أصلا أولا جاي أن تقبى إياك مالي داببو دموكم الله فما قريشي فانتشروا في الحرم ما فوق عليه حرم لمكة أما قبل لمكة أكبر لو أن عاصم حبلا قال يا أما إيه حاشم تجيب أبعا النبي صلى الله عليه وسلم نضوى أبعوكم يا مؤي أحدا أكو عدلوا من ملوك الشام رضا دموبا شام فأخبر أم عبد الشمس عبد الشمس تجيب أما إيه òun náà gba hablan min najashi akpa lọ́dọ̀ najashi abdalon àti ethiopia ni wà akpala àkàwà ahùmá nufailu nufailu wá jẹ́ ma bàbá wọn ẹ̀yà akùnlahab òun náà tó wá gba ikun tiẹ̀ àdéhùn tiẹ̀ kùmùtálì bá amal wọn fi ṣẹ́sẹ̀ àkàdá àdẹ́yìn ní min akásírati mọ̀lọ́kùl himar homer àwọn méjì wọ́n gba àdéhùn pẹ̀lú lọ àwọn ọba lu emir jẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ bí i kùrẹ́ṣìn ọlọ́wọ́ bá sùkánà ọ̀tàlá gbogbo àwọn yìí wọ́n wà ní kí wọ́n rọ̀ fún kùrẹ́ṣì wọ́n ní kí wọ́n rọ̀ fún àwọn kùrẹ́ṣì ìjọlọ́n fi ròyìn ní oṣù tó kùrẹ́ṣì àti ilẹ̀ ṣáàmì àti ilẹ̀ yẹ́mẹ̀nì tí wọ́n lọ ọkàn balẹ̀ wọn ìlà fi kùrẹ́ṣì ní ìlà fi ìmọ̀rẹ́ ìtẹ̀ṣìká ìwọ́sẹ̀ ìgbàjọ àsìkò máa ń rìn àjò méjì náà ni tó ṣìká àti wà fẹ́ ayé nínú òṣìṣẹ́ àti inú ooru bí ọ̀dà tẹ̀lé sí lọ́nàríngà náà lọ́ọ̀tọ́rù ìkẹ́ máa kó ara ní ọ̀tà ní ìgbàgbọ́ àwọn alábùdá náà ẹnìkan ká ọ̀nà àbújá àbẹ́wọ̀ tìrì ọwọ́ ara wọn ìbọn tó ìrànà ọ̀nà mọ́tò kàlùmílà yóò di di sambisa àwọn èèyàn àti àbúrà àti ìdájọ́ olówó ní ìsìn wọ́n ní mọ́tò bíi tíìtì wọn dáadó lánàá ó sì ń kọ́ òun yẹn bẹ̀ ó sì ń kọ́ wọn ọdún gbòòrò bí tẹ́tì bẹ́ẹ̀ kò sọ́dọ̀ àdó níjọ ìlú ti bá wà ó sì ń kọ́ òun yẹn gbòòrò pé kidnappers wọ́n kidnap wọn tẹ́tì bẹ́ẹ̀ kò sọ rẹ̀ sọ rẹ̀ ìbùkún àwọn ọkọ̀ ó di yẹn ọlọ́wà kó sàánù wà ní bẹ́ẹ̀ ni ayé jọ ayéjà ìléyà àmọ́tàn kùnrin sí ọjọ́ lórí ìrìnàjò táwọn kùnrin sí ọjọ́ lórí ìrìnàjò tọ́kọ̀ kùnrin sí nínú ìdí ìrìnàjò ẹ̀ ẹ̀kọ̀ ìjà wọn lọ́nà wọ́n lọ sí yẹ́mà ní wọ́n lọ sí sàánù àwọn yẹn máa dúró nígbà wọ́n máa fẹ́ gbọ́rọ̀ yìí ìgbàwó làwọn kùnrin sí lọ sí ìrìnàjò gbọ́nà kúrẹ́ jọ lọ sí ìrìnàjò nígbà jọ yìí ẹntọ́rẹ́jì ó di wà mú sí wà ní ọlọ́ọ̀bà kó sàánù wa wọ́n gbogbo kálùkù ní ìsì tíwé nínú kálùkù wọn wọ́n níbi náà kọ́lọ̀ọ̀bà kó sàánù ọkàn wa gbogbo àwọn ọmọ bàbá ọmọ bàbá mẹ́ẹ̀ẹ́sì bẹ̀rẹ̀ yìí àti hasim abdulmashams mutallib nufel gbogbo wọn kúlàfà àníwá wọ́n ní àtìbàkọ̀ gbogbo ẹ̀kẹ́nà alamana adáhùn gbogbo bá gbogbo tí wọ́n jọ gbogbo tí wọ́n ti dáadé lára wọn ọmọ ya ni wọ́n oye níbi àdéhùn yẹn rárá ibn sa'ad afáwa níbi ibn sa'ad pé ina hashiman jílẹ̀lú hashim وعبد المناف وعبد الشمس وعبد الشمس مطلب ونفيل اسمه جاني عبد المناف وقعت عماري ثم عبد المناف العماري أجمعوا أن يأخذوا بأيدي بني عبد الجار بن قسي عنوان أحقر هذه الديل كان بني عبد الجار kò sẹ́yìn yìí tó ká gbogbo àgbàtúbọ̀ náà lọ́nà ni ẹ̀ àwọn ni wọ́n dí wọn lọ́wọ́ káwọn bọ́bẹ̀ ṣe wà tí ọba mu o ma anna hashiman ìtọ́ hàn pé hashim wọ mọ̀tẹ́lì bí yẹ́ ẹ̀rẹ́ kánà ìkọlọ̀bá ní ìgbàlára ni ó pọ̀ ní bábẹ̀r méjì bábẹ̀r mí nìyẹn tó kú bẹ́lẹ̀ bí kí ni bí oṣù tó bí tẹ̀rìnlá طلع البدر علينا وا أهم أمال لبي أسقلكم آه، الله وعبد الشمس ونفير كانوا يقبلان بالهران يعني آه، عبد الشمس أتي نفير هما يقولوني أما تكي أيوه الله لرا أني ولا مجي ولكن هذا لا يعني وجود عداوة أدوات ما دي بكوا wọ́n bára wọn sí ọ̀tá ẹ̀rìkẹ́ ọmọ ẹ̀yà àwọn Hashim àti Abdulshams àwọn náà wọ́n tún wà pẹ̀lú olùfẹ́lú yìí wọ́n kọ́ síta ní àárín wọn لكن هذا لا يعني وجود العداوات بل أما كانت عداوة القديمة ولا جماوية عداوة تكي أبي جنب بل لا وجود لها كسانا فوق wọ́n dì tẹ́ra wọn bọ́ra wọn sí ọ̀tẹ̀ ó di eyín kò sí ọ̀nà wọn sọ̀tọ̀ sọ̀tọ̀ ìbẹ̀lẹ̀ ayé jẹ́ báyìí wọ́n sí mara hada al'amur bá da bí isa nabi muhammad sallam ila yau mina hada bẹ́ẹ̀ alamari yẹn ti lọ ẹ wọ́n tọ́tọ́ nǹkan bí islam bẹ́ẹ̀ jọjọ́ ní wàyí jọjọ́ ti wàyí ti wà ní ìlú فإذا كان النبي صلى الله عليه وسلم قد تعرض بتكذيب من بعد بني عبد الشمس أمثال lápàájú inú wọn káà sábì ṣe dáwà àwọn bani shams tí wọ́n ṣe bani abdul shams tí wọ́n bani hashim mọ́tàkó lápàájú ìṣùgbà ṣẹ́ibá bani rabi'a ووليد بن عتبة وبن أبي سفيان ابن حرب وعتبة وعقبة ابن أبي موتي وأم الجميل زوجة أبي لهب فتعرض ذلك لعذا غيرهم من بني حاشم اما انتم ابي ابي سلام ابي طالب عبد الوهاب ابن عبد الله كان لعوانا وانا بوغوتي النبي ọkùnrin gbogbo àwọn ará ìdílé kan ti gbogbo tí wọ́n àìsàn yára ọ̀ wọn ò gba islam wọn ò gba islam àtàwọn ìdílé kàlẹ́bì gan àdàní asim ẹwọ́rọ̀ abúláàbù ìtàbí wáyé pé ń bọ́ sí ọmọ ọ̀dọ́ rẹ̀ tó wá sọ pé amina bímọ ọlọ́yẹ kó ọmọbìnrin ọmọbìnrin wá sọ pé ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ní ẹrú mi o tó wá sọ pé amina amina bímọ ọ̀ọ́dọ̀kọ̀lọ̀ kọ̀ lónìí ẹwọ báwọn tí ó ti pa ẹrú tó ní gbànà ike bíláàbù mo sọ àbúláàbù tó wọ́n ti ṣe tẹ́bi lé nínú Quran òun ló fìrí ẹrú ẹ̀ nítorí pé ó wá fún pé amina máa bímọ ó di wa mastil abúláàbí ni nínú àwọn ọ̀tá ọlọ́wọ́n bá ọ̀tá ní ìṣẹ̀lẹ̀ mi ara ọwọ́ àwọn náà tó ń fún ní ìrònà ọ̀tá yìí lọ ọdí wa tàbí yẹ́dà àdìlá àbí àkùdì ọgbọ́n bùdó àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba ọlọ́yọ̀ mi ni pé ọ̀tẹ̀ ń bẹ láàrin wọn láti gba ìdájọ́ wọn wí ara ọ̀ ní ìṣúná báyìí àwọn tí wọn ọgbà wọn ọgbà náà nù ọgẹ́rin nǹkan àbíjáhàl àbíjáhàl àbíjáhàl àtàwọn olùmí náà àwọn mẹ́yà wọn ó ti وأبي ابن خلف أتي أمية أتي أبي أمية جمع خلف ووليد بن مغيرة ووليد بن مغيرة وغير كثير وقال الله يقول دليل على مثال جاني هنا نقوم تيه إن شاء الله صلى الله عليه وسلم زي ما لا وانا لا دليل كنا نقوم تيه جناني جناني ìtumọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò fi wọn kò fi wọn náà àti wọn gbọ́ tẹ́ẹ̀ ìtọ́lọ̀ ń gbọ́lá fún ẹ̀jù wọn lọ ìtọ́lọ̀ ń gbọ́lá fún ẹ̀jù wọn lọ nítorí ìtọ́lọ̀ ń gbé ẹwù nàbí ilá Yusuf ẹ̀kùnjúwe inú ẹ̀kọ́ ńlá tí a rí kọ́lọ́ nàbí Yusuf ni nígbà tí ó lálàá ikú rí ìràwọ̀ mọ́kànlá àbí àti ọmọ àtúnṣe tí wọ́n sojú fún un kí ni ọba rẹ wí bẹ̀rẹ̀ láti sùsùn yá ka àlà má sọ ìtàn ìfẹ́ سيفتدونك كيدا وقدتكم إن الشيطان شيطان يجعوا على ليه káì ọgbẹ̀tẹ̀ ìdákan sí ìtẹ̀lẹ̀ sí yusuf o alábàárẹ̀ ẹ̀mọ̀ káì irú àmàlẹ̀ tó bẹ̀ẹ̀ sí kan yìí orí tó bẹ̀ẹ̀ kan yìí o ó di eyín ewu ni wọ́n yìí wọ́n gbọ́ ọdún má gbọ́ wọn ọgbọ́ gan ọdún lágbèjì fẹ́lẹ̀ lẹ́nu kiri ìdí ilá Yakub aléìsìlám ní sọpọ̀ ọmọ rẹ̀ Yusuf aléìsìlám tó sọ fún ọmọ àyà rẹ̀ ọdún lágbèjì ẹ̀gán bá sọ ọdún lágbèjì ti ẹ̀gán tí ọmọ yẹn ìṣẹ́sí rẹ̀ sí ọmọ yẹn ọ̀sọ̀gbà ah, ọ̀dá wa yìí tó tó tó fi nífẹ̀ẹ́ Yusuf ju gbogbo wa lọ ọkọ̀ ní wa mú ọ̀sọ́ lọ́rọ̀ action rẹ̀ ọ̀sọ̀ gbogbo táì ẹ̀ka fún ẹ̀kọ́ ọmọ yìí ó ọ̀sọ̀ gbogbo ẹ̀já kakó lẹ̀ dábẹ̀ tí ẹ̀jẹ́ ẹ̀yà kúnlẹ̀ tó bá ti bí ti ẹ̀jẹ́ ní ìsìn wọ́n ti kúnlẹ̀ ọ̀tẹ́nù ó di ẹyin wọ́n ti kúnlẹ̀ ní ní bá ti kúnlẹ̀ yá kàmú kúmọ̀ di àbíkùn báyọ̀ rùdú ti yínà ó di ẹyin wọ́n ti bá ti bá káyà kúnlẹ̀ nù ọlọ́mọkọ̀wá kúnlẹ̀ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀kú sànù wa náà ọlọ́ọ̀bà mú sàfẹ́rẹ̀ yìí ọlọ́ọ̀bà náà أواني ثم تبع النبي صلى الله عليه وسلم من بني عاشم أمثال بيل أراهم نوع بني عاشم أواني بعد النبي صلى الله عليه وسلم كان صلى الله عليه وسلم أمثال عمزة بن عبد المطلب اسمنا عمزة وما بابا بابا النبي يعني عبد المطلب وعلي أتسمنا علي كنا وجافر تسجل جافر أم هاني أتي أم هاني يعني طلب لي أم هاني أم هاني أم هاني أم هاني ọmọ ń pa ọmọ àárí dáhùn ah, bẹ́ẹ̀ni ṣíwọ̀n bí ní ṣẹ́ntẹ́ amma amma sọ̀rọ̀ bí sẹ́lẹ̀m bí àbúrò àbá rẹ̀ bí sẹ́lẹ̀m ṣẹ́ntẹ́ lọ́jọ́ àrí bí sẹ́lẹ̀m pẹ̀lú ọlọ́ọ̀bá lóbìnrin pẹ̀lú ọlọ́ọ̀bá àgbà mú wa ní ìyá dùnú ìyá ayọ̀ ó ń lọ ó ń gbàwẹ̀ ó dẹ̀ á rí ìlú kan lọ́kan ọ̀dẹ̀ à gbogbo òsìnà máa ń pàà lórí ràn fún ẹ̀ nígbà tó débẹ̀ wà rí pé káàì ẹgbẹ́ tó sí ìlú yẹn ohun òdílù yìí ọgbọ́n bọ́ọ̀sì ní kàdún nígbà tó wọ báyìí bá rí pé lẹ́gbẹ̀ẹ́ làǹkómi ẹ̀ nígbà kan báyìí wọ́n ti wọnú gbáyìí báyìí omi lórí ń tútù mọ̀mí láti gbẹ̀yàn òǹgbé ọ̀gbọ́n mọ́tò bíi fries lọ́kà mọ̀mí ọkà mọ̀mí for pleasure rẹ̀ gbogbo mọ̀mí tó kún òǹgbẹ́ngbẹ́ omi àjùmọ̀ náà lọ́wọ́ fún mọ̀ yẹn kúmọ̀ fẹ́ nínú báwa lọ́sọ̀ bẹ́ẹ̀ ìlú tẹ́mi ẹ̀rọ ìmọ̀ ọ̀la láti ṣe tíra alfurkan bẹ́ẹ̀ na awliya irrahman wa awliya ishaitan oní alifurkan ìyàtọ̀tọ́lá ń láàrin àwọn wòlíì tọ́lọ́hun ọlọ́bùnjá rahman àwọn wòlíì ti ọ̀pọ̀n tó máa fi tọ́lípò sínú ọkọ̀ wọn ó di máa lọ ọkọ̀ ètò tí wọ́n tàn ó di wọ́n máa jáìfà ẹjọ́ ní ròyìn wọn ní à ń fẹ́ tọ́lípò sínú ọkọ̀ tiẹ̀ rá ní oṣù dáadáa kan dáadáa lè ó di wallahu ta'ala alam ọlọ́mọdé ìfọ̀rọ̀ yẹwà náà ó mú gbogbo ẹlẹ́ àwọn tí ẹ̀mí sílẹ̀ nù أولاد أبي طالب أبو وجاء أمام أبي طالب وتابع كذلك من بني عبد الشمس بين العاري دعم بني عبد الشمس وانا تلي النبي صلى الله عليه وسلم أكثر من أمثال إنني أصيب الأنصار وابن الأنصار وخالد بن سعيد بن عاص خالد بن سعيد ما خال وابن أبي وأزيفة ابن عتبة أبي وزيفة ما عتبة ربيعة ابن ربي ربيعة ابن ربي أم الكلثوم بنت عقبة ابن عبد المعطي كان أبو سفيان صديقا من أبو سفيان دوقات تنزلم قرام لني صديقا مقربا تسمى جدا جاء من العباس عباس رضي الله عنه عباس جنكو النبي صلى الله عليه وسلم لقينا أبو سفيان ìdíkì náà ni wọn àbúṣe ìyá náà ọ̀nàpọ̀dà bá Islam nígbà ìgbìyànjú àríkà ẹ̀kọ́ ni ọlọ́run bá akẹ́ wọn ọlọ́run kọ́ bá akẹ́ wọn káwa sọ pé ní òtàn títí na àbúṣe ìyá méjì kọ́ báyìí níwájú báyìí tí mo bá ń bá wọn yẹn sọ̀rọ̀ lọ́wọ́ tí Bilal gbọ́ ayọ Bilal kọ́ra kóngoro Maka lọ́wọ́ kóngoro Madina lọ tó tó wá táwọn dé tó wá wá sí Madina tó wá gbẹ̀dọ̀ nílẹ̀wò tí wáyé sẹ́ni ọmọ ìwájú a sẹ́yìnú náà àtúkà ó sẹ́yìnú náà a àwọn ọ̀gá wa nù àwọn ọ̀gá wa nù ọ̀gá wa àgbà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹrú àní Abubakar Siddiq tí wọ́n bá bá bá bá bá wájú kọ báyìí tí wọ́n bá bísí láti sáfù tí wọ́n sọ mọ́ àbúrò bí àwọn máa rò pé ẹ̀hún ọ̀gá Bilali ọmọ ìyá ọ̀gá Bilali ìdílé ìdílé jẹ́rú ọ̀rẹ́ dáhùn bá dúró dáhùn bá wà lábẹ́ bílà dáhùn bá wà lábẹ́ bílà mùsùlùmí bílà lọ wà nínú ni yóò gbé ọmọdé alẹ́ wọn ní ìlú sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ olúwárí bí wọ́n ń sọ̀rọ̀ sẹ́yìn báyìí àà wọ́n wá bí èkó kí lóun ti wọn láti kó lọ sí dáwà ní báwọn mú lórí wa ọlọ́run mọ̀ bí sáré rẹ̀ wà ó jáde lọ sí dáwà ní ọlọ́run mọ̀ bí sáré rẹ̀ wà lọ́n kó bá kẹ́wọn kó bá gẹ̀wọ́n lọ́wà lọ́n kó bá sáré wọn lọ́wà ó sàfáà náà ní ṣe é rí sọ́ọ̀ وأن كان أبو سفيان صديقا مقربا جدا من العباس قصد أزمة سنة عباس رضي الله عنه وإني كذكرت في أول كتاب أفاوى عثمان كل مسعين من تراعي كنت أقدم رجلا وواقر أخرى إما بك تواجه إما بك سكتين حتى رأيت أن من مصلحة أن أطلب في هذا الموضوع بما سير الله لي تعالى الله تعالى لي كم كان قد بصنيرون في مني قايتا وذلك بعد استشارة من أفتى به من أهل العلم دائما متستشارة تمام واسمو نتفوت نوا نوا فونما كما كان من حق من الله juba jẹ́ fama kára ní ṣe ní mọ́bí dínú ọ̀rọ̀ kíra yìí amíyànlá kílọ̀ fún ṣe kọ̀ngẹ́ ma kára gẹ́rẹ́ záàrí gbẹ́ tí mi ṣíkì ní alúgbẹ́ òdodo mẹ́ bọ̀bí nafsi wa shaitan bí mo sì mi ṣíkì ní àti shaitan ní ẹ̀kọ́ أتناول في هذا الضعف فترة زمانية من أهم فقرات في تاريخنا الطويل المعامة وكتبة دقون ديه nínú àwọn àsìkò nípa ìtàn wa tó gùn ní ìtàn islam wọ́yí a máa bẹ́yìn ẹwọ̀ fúnṣẹ́ rasulullah ìsinmi bẹ́ẹ̀lú iná ni lẹ́yìn tó wà láàrin gbàtàbí sàláìsí ìlàsánà ìhìdá wa sittin min al-hijra annabawiyya al-mubaraka fi 61 years níbi hijira níbi sallam tó ní albarka sittin kitab ila mukaddimati wa salatata abwab mo wá pitira náà sí ọ̀nà forward mukadima kanka yìí àti báàbù mẹ́ta focus mẹ́ta ẹmọ mukadima di mukadima yìí ọ̀zọ̀kẹ́lẹ́tò fi ha tọ́lọ́sọ̀tì mọ̀kásí muhim mú mú àwọn ìdí ọ̀rọ̀ àwọn èròǹgbà mẹ́ta tó kìkàtí wá مقصد الأول أنا أقول كيفية القراءة التاريخ دولة pàtàkì kéèyàn máa kàkà ìtàjà المسألة الثانية ألا كده لمن تقرأ التاريخ هل عنك تاريخ كتب التاريخ هل عنك عفو هل عنك عفو المقصد الثالث ألا كده وسائل إكبار بين تسوي تسوية التعريف بون يونا كلمة بوروني ما هو الويسون دارو منوتا أما باب الأول هذا ثلاث شابتر ذكرت في أحداث تاريخية من وفاة النبي صلى الله عليه وسلم إلى سنة إلى وستين من الحجرة النبوية العيد مموان به نعم يا أمان تسألي إنه تاري من وفاة النبي صلى الله عليه وسلم إلى سنة نبي عدو واحد و... إحدى وستين لسوانية أبطاء هجرة وذكرت وقد ذكرت أحداث مهمة في هذه فترة المهمة بأسانيد صحيحة مموان الاسلتين سكباكي nínú chapter yìí suna sukubaki pẹ̀lú àwọn ìdí ọ̀rọ̀ àtàní ibi ṣàríyà ṣe mùsùlùmọ́ta mùsùlùmọ́tò máa tẹ̀m̀bí ẹ̀yìn mùsùlùmọ́tì alábáàdì kìsọ̀s almuzawura fún àwọn ìṣẹ́lẹ̀ jẹ́ pé wọ́n hun wọ́n ni mú ń tàbí mẹ́ wọ abáàtì àtàwọn arọ́ mú ń tàbí ẹ̀kàkẹ́sì báyìí ẹ̀kàkẹ́sì قضيوا أما باب الثاني أما لا كدي تناولت في موضوع العدالة الصحابة الله أكبر مو العيوة نكا عدالة والصحابة أكا وبكون كنين مصطفى سباي رحمه الله وني الصحابة كلهم دول كان صليب بمعادل آه لبايا لا لفظ بكم بعد tí bá gba àdéhùn lórí àwọn sàábà wíwò ma olúwa ní sàábà nìkan ọkùnrin mọ̀ kó fò ní ó di àmọ́kọ́lọ́ pé àdéhùn àà ìsàlẹ̀ àwọn sàábà lọ sáàbì àtìláwọ̀ sàábì ẹ̀ lè máa rí ààyẹ àmọ́dé àwọn sàábà ọdún òní gbogbo wọn ó di yẹwà wọ̀lá ọ̀dọ́ ayé ti máa ń bẹ̀rù àlẹ́tò sàábà ẹ̀yà afurasí wọ́n ó ní ẹwà wallahu ta'ala alam kódà tó bá lọ́wọ́ mọ̀ gbésí ayé ọmọ àwọn wàrà ìjà ìlíyà ó lè gbọ́nà fẹ́ lò bàbá ti wà láyé ìsìláàmù yẹn bí àbí sùfíàní ti fọ̀rọ̀ rà lílẹ̀ kọ́lé àwọn ti wà láyé ìsìláàmù yẹn lámàwù ó mo fàlàyé nípa dáàlà mú mú àlàyé wa sunna mo sọ pé àdálà láàrin wọn ni tó pé mú pẹ̀lú ẹ̀rí musaddilan kitab pẹ̀lú Qur'an wa sunna pẹ̀lú sunna ma zikra ahammu shubhat التي أثيرت أولهم وبيان الحق فيها لينا ما ذكر أهم الشبهات أو رجو أو ينصنق أو مسلعيلة مسلعيلة بيه كلها ليه ودي لينا مسلعيلة أو شبهات والذي أثيرت أولهم طب يوقو بيان الحق منها ونسعي إليه تجد دمين تجد دميني ما سمعفاي ليس عن الله بعد والباب الثالث وأما الباب الثالث ثاني باب إليه كتابه ما ورد في قضية الخلافة ونقع لذلك لا نوا مموا يقول أبو بكر في خلافة خلافة الجوي يعني يقول يا خليفة عودي يوا ولا لا قبيلة يقول أدلة الشيعة mo mú àdílé àwọn síyàwá alonso pọ̀ títí sí lẹ́kọ̀ọ́rẹ́ على عقيد علي على على ابن ابي طالب بالخلافه من ابي بكر وعمر وعثمان اري وانا كويس سيدنا ابو بكر سيدنا عثمان سيدنا عمر سيدنا عثمان انا قلنا خليفه عليك سيدنا علي لو ونفسها من الحلايين مباصفة فلورية نكاشا علميا إيماني à ń búrẹ́ ní kọ́ọ̀sì mẹ́ bó sọ́wọ́n yẹ pé káàrí ní ẹ̀dẹ́gbẹ̀ wá ní bú ewu ẹ̀bí olóòtọ́ ni àwọn aláwọ̀ lọ pé àríyá ìṣùdá ìmọ̀ ìyàwó ní ìlàṣẹ táìm àríyá ìṣùdá ìmọ̀ ìyàwó ní ìlàṣẹ táìm ẹni wà ti ní òótọ́ tí ẹ̀kọ́ lọ dìjà rẹ̀ tó lọ gbọdà mú jà rẹ̀ wa wọ́n fi ní káàkiri ẹ̀lmíyẹn mú ẹ̀rí rẹ̀ wa mẹ́rin mi wa ìwà rẹ̀ mẹ́rin mi wa abẹ ó di yẹ wa wàláwù tààlà àlàm náà oní mo bá wọn mùsùlùmí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìfọ́sùtùwárí nìkaṣán tìlmíyàn díẹ̀ kíkan tó fẹ́wẹ́ kúrẹ́rẹ́ Allahu akbar la yajidu fi ghairi hadha kitab bukari irú fífà tó bá wọn fa bẹ́ẹ̀ èyí fẹ́ lè rí inú tíra mi dùn inú tíra mi wọ́n lára kúrò áàdà min báàbù èjì bal min babi wa amma bi ni imati rabbika fa adis ó ní mi ò sọ nípa gbogbo jọra mi lójú o mi ò sọ ní báàbù ìjáàbù mo ń sọ nípa pé ọlọ́run gan ni orí tí ó bá fi fún mi kọ̀ sọ fa amma bi ni imati rabbika fa adis èyàn máa ṣe nǹkan bí nígbà nǹkan bíkì kékeré yìí bíkì kékeré yìí ó ní ìta ọlọ́run àforíjì mọ́lá abdulrahim kí ni ẹ rújú bẹ̀rẹ̀ rújú gan-an ọmọ tó wá kàn òun lọ́kàn classroom dẹ́kì yẹn ọwá fò ó fò ló dẹ́kì ọwá bọ́lẹ̀ ní àkókò gan kíkà bẹ́ẹ̀mẹ̀ ẹ́ bọ́tà bẹ́ẹ̀mẹ̀ ah olùmọ̀rí kí ni kan ah, ó lè fẹ́ ṣeun ó ní èmi kúrátà bẹ́ẹ̀mẹ̀ ọlọ́run kò bá forí mi ọlọ́run kò bá tẹ́lẹ̀ sáré ní kékeré yẹn ó rújú gan torí kọ̀rọ̀kọ̀rọ̀ ní wọ́n tó wá kan step wà láàrin rẹ̀ step wà láàrin rẹ̀ inú dẹ́kì yẹn ní sẹ́bù wà ọwọ́n gbọ́dọ̀ kàtà ọwá fò ọwá fò ọwá fò ọjọ́ lórí kiri dẹ́kì yẹn sí ilẹ̀ rẹ̀ ọ ní èmi kò ráta mẹ́rẹ̀ ó ní sáàmà mi ní mọ́tẹ̀rẹ̀ bí kékeré adísley ó ní ẹwà ọ̀la wọn náà sọ̀rọ̀ mi gbàgbé gbà áá ọlọ́run fún mi sọ kí ló dé ọlọ́run fún mi kàrẹ̀ ó ní ẹwà wallahu ta'ala alam náà hàrà bọ́lọ̀ sí rí nìyẹn o أسأل الله العلي الكبير من دلوا بعض جلو بطول أغوى جلو لهذا عمل خالصا لوجهه وجهه الكريم كلكم مسيسين تلتيني فلو غروبا وبالك رجلو فإن ولي ذلك ولو بنانا لو بعضوك الفريج ولو إليه قدير عليه أسكتونا لو بنانا آخر دعوانا أن الحمد لله رب العالمين إسماعيل الدعاء وانا نكلي وكان يفرنا بابو بيدا أفاوى عثمان بن محمد الخميس يسكر أنا مقدمة إلى الآية أما كما مقافدة مزبايا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام لله Thank you. Abu Sufyan. Hmm. Bina eh, Abu Sufyan náà. Eh, tí o ti kú ibi sàrí rẹ̀ wà bẹ́ẹ̀ ni. Ó fẹ́ wo pé ọláwọ̀ làwọn fẹ́ tó fẹ́ fi lọ lábá wọn. Bina eh, Bilal, wọ́n kò wá kẹ́. Nígbà tí Adébísàrá ìtìtàn, wọ́n ò lè bímọ dídà wọn òun náà wà lọ wà lọ wà lọ bí ten years wà sí Madina láyé ọjà ayé Umar bin Khattab radiyallahu anhu wà lọ bí ten years wà sí Madina ṣe ní Umar wà ní kúkúrú wà kúkúrú Madina gbogbo ara Madina gbogbo kúnjọ náà ah ayé alẹ́ mi náà ti gbọ́ ohun yìí gbẹ́gbẹ́yìn ó di eyín lọ sí ìlú kan tó bá dé láti jíbí àwọn máa gbìyàn jẹ̀bí àlókọ̀ ló yẹn jẹ́ ìlú yẹn ti fi dáwà jẹ́ ní sídìí nàbílà jẹ̀bí à láàrin ilẹ̀ Palestine ilẹ̀ Palestine ó di wà bó ṣe rí ni mọ̀dínà káàyè òun lè mọ̀jú mọ̀dínà mà wọ́n wá lọ Hassan àti hussein àwọn àlebà ìkókò pè ọ́ àti Umar bin Khattab ìkókò pè ọ́ ní wọ́n lè fọwọ́n ní kókò ó ti bẹ̀rẹ̀ gbogbo ara mọ̀dínlẹ̀ kan bọ̀ ẹ̀kú ni àtàwọn obìnrin tó ń kàn sùkún ni ti ayé àdìsí sẹ́lẹ̀ ó di nà wọ́n á lè kú sẹ́lẹ̀ àtẹ̀lẹ̀. Mm mo àwọn alùsùn náà wíkì àwọn ìpítà alùsùn náà bá ti wíkì àwọn ọmọdé àwọn òdìdì ni àwọn alùsùn wíkì ni